bẹ́ẹ̀ títí tí mo fi wọlé ò pé mo wọlé mo tún mo tún wọlé tó ń sinba mo tún báyìí tó ń fa sìgá again kí ló dé what is wrong with you. you can't understand. and that is what you keep saying they make me understand. èmi ni mo mọ bí tẹ́sẹ̀ ti ń ta mí. I can't share this with anybody. I'm dying inside of me. I'm dying. kí ló ń sọ yìí náà ìwọ ló wọ bàtà ìwọ ló mọ bí tẹsẹ̀ ti ń ta mi you understand kí ló ń ṣe ẹ náà I'm your friend ó yẹ kó lè ṣe anything pẹ̀lú mi gbogbo ọtí àti sìgá ilé ìtọ́ wọn ló máa affect kò lè ṣe anything good nínú bọ́dí ẹ̀ please just tell me what is it. Eh? I can't, I can't, Lara, I can't, I can't, I can't hear. Look into my eyes. Just tell me, tell me, please, I need to know. What is wrong with you? no, no, no. no. Well, ẹ ṣe gan ẹ̀gbọ́n mi all right ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi ti gbàgbé mo ti gbàgbé mo ti gbàgbé ọlọ́run mẹ́ẹ̀kì gbàgbé ṣì mí ah, ọ̀rọ̀ tí mo bá yín sọ yẹn ni. mi ò rántí ọ̀rọ̀ wo. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ owó. Ah, <laughs> èmi náà ti gbàgbé yẹn because èmi ò lè má rántí èmi mo fẹ́ yá ẹ lówó kò possible kí n má rántí pé mo fẹ́ yá yàn lówó ìwọ ta fẹ́ yá lówó ló gbọ́dọ̀ rántí abẹ́rẹ́ mo dẹ̀ ń bá yín ṣeré bí látàárọ̀ èmi kò rántí mọ́ láti sọ fún yín. Ehm, èló ló pe owó náà. five million naira. five million naira um, send account details ẹ. Eh, eh, eh, má ti dùnú jù má gbàgbé pé mo ní mo fẹ́ ya ẹ̀ ni mi ò fún ẹ this time around. Ah, ẹ wo ẹ̀gbọ́n mi ẹ trust mi ni má dá padà fún yín ẹ kọ fún mi bíi two three months má dáhùn yẹn padà. o ní kẹ́ ń trust ẹ àìmọye èyí tí mo ti yá ètò òfin mi náà then two months yẹn ti pẹ́ jù èmi náà ni àwọn tí mo fẹ́ fún lówó wọn ṣe pọ̀. ẹ̀gbọ́n mi ṣé mo bá àwọn kọ́sọ́mà yìí ṣe máa ń ṣe tá bá kọjá fún wọn kí n tètè sàn mí dẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ lọ pé mí kọ́sọ́mà pé tá bá pè mí báyìí tá bá fòun lẹ̀ fún mi lásán máa máa gbọ̀n ní. ẹ ṣe ẹ̀gbọ́n mi that's why I love you. yọ ọkọ rẹ látọkọ tẹ ti dágbére tẹ lẹ́ẹ̀ lọ. Ah. Ah, ṣé bẹ́ẹ̀ ní ẹ ti lọ ẹ̀wù bàtẹ́ ti dágbé fún ẹ ní má ṣoúnjẹ fún yín ah. ṣé kúkú lọ ṣoúnjẹ òun báyìí. ó yẹ kí n mọ̀ pé tí bá fẹ́ jẹun fúnra mi ni máa wọ kíchìn tí máa dáná tí máa jókòó tí máa farabalẹ̀ jẹ́ ẹ mọ̀. <laughs> torí kí n má bàa béèrè owó ọbẹ̀ mi ẹ jẹun ẹ jẹun ẹ ti mọ̀ pé mi à béèrè owó ọbẹ̀. gòrí gbẹ̀yìn náà mọ̀ ah, àbúrò mi ọmọ skul báwo ni. <laughs> àbúrò mi kàn fáyín sí ṣá. good afternoon good afternoon sir ẹ káàbọ̀ gbogbo iléèwé ńkọ́. kí ló wá ṣe ẹ kí ni tó tún wá múlé ṣé àwọn kankan kan wà nílé ìwé ẹ̀yẹn tó máa ń ta ẹ wípé má jókòó má jókòó àbí àwọn síta tó wà bí àbí ṣe náà kan ìṣó tó jáde lódì kejì tó ní kó má jókòó lé àwọn kí ló wá ṣe lé. Um, mọ́mí i'm broke mo dé ní kí wọ́n gbowó lọ́wọ́ yín lé. ṣé wọ́n ò ti mọ tẹ́lẹ̀ ni ẹni tó bá mú yín rí lílé àkọ́kọ́ bàbá mi láéláé ni owó ló ń jẹ owó yìí ni. you are broke so o ò lè pè àbí kò send message sí bàbá ẹ àbí kò pè mí. Ah, mọ́mì lẹ wà mọ́mì lẹ wà ṣé rí bí ọmọ yìí ṣe ń wá sílé tó wá ń béèrè owó ó máa dà tó ṣe pé ó ń béèrè lọ́wọ́ àwọn kan ń ta hmm. tẹ nǹkan táwọn ọmọ máa ń dá lára inú yá máa dùn ẹ́ máa ṣọpẹ́ tí bó ṣe ń wálé yẹn ló ti dà ẹ fún ní nǹkan tó bá fẹ́ o níṣó yín ààrẹ ká lọ yànjọ níṣó níṣó. ẹ máa fún mi lọ́wọ́ kẹ́tọ́ lọ. <laughs> bẹ́ẹ̀ ni tiẹ̀ ṣe rí kò send account number àǹtí mi àǹtí mi. dáàdì lè wá ẹ wo nǹkan tó mọ bá ti fẹ́ ni kẹ́ máa ṣe fún un ẹ máa fún lówó ṣé bó ṣe ń wálé tó wá ń béèrè lọ́wọ́ yìí òun ló dá because àwọn ọmọ tó wà ń ta sí ọkùnrin máa tẹ̀lé ọkùnrin kiri wọ́n máa ṣe ránù kiri ẹ jẹ́ kó gbà ọ́ ẹ máa ṣe é fún ẹjọ́ nítorí ọlọ́run. Hmm. and that is the more reason la ṣe ń ṣe gbogbo ohun tó ń fẹ́ fún kò sí ohun tó béèrè tá a ṣe àfi tí ò bá sí ní káwọ́ ṣùgbọ́n ayọ̀ ẹ ti pọ̀ jù ẹkún mi jẹ́ kó yọ ọmọ olówó ni obi yọ ẹ jẹ́ kó yọ ẹ jọ. bàbá ẹ ṣé o torí pé ẹ ti gbọ́ àdúrà wa ní òwúrọ̀ yìí thank you Lord. a dúpẹ́ wípé ní àṣálẹ́ ọpẹ́ wa yóò jù báyìí lọ ẹgbẹ́ ọpẹ́ wa ní orúkọ jésù olúwa wa la gba àdúrà àmín àmín àmín praise the lord. hallelujah good morning. How are you? Mommy. Yes. I'm set. Ah, okay. Um, darling. Yes. Oh yeah, I'm náà to lọ school. Uh-huh. Kó máa lọ òun gbọ́. Màá lọ báwo? Owó ti bí three hundred thousand tí mo ní ohun àfún tó Oh, I see. Ń gbọ́, only ní the three hundred thousand. Bẹ́ẹ̀ni. Kí ni tó fẹ́ fi ṣe? Um, mo fẹ́ fi ra handout then mara àwọn foodstuff there, dem the money, pocket money. Shut up handout foodstuff pocket money kò sí nǹkan mímu ló wá fẹ́ gba three hundred thousand anyway èmi ò lè afford láti fún ẹ three hundred thousand o mo lè fún ẹ ní hundred and fifty thousand naira simple. à ah, ń torí ọlọ́run owó tó béèrè yín ò tí ì pọ̀ jù fún student tí ò bá ní ìdẹ̀kùn ní béèrè yẹn. good òótọ́ lẹ sọmọ mi inú mi dùn ẹ̀yin náà kú lówó lọ́wọ́ abẹ́ẹ̀ ni ẹ̀fún ní yòókù iye tèmi lè fún ni mo sọ yìí. wo máa lọ tiẹ̀ máa send balance ẹ̀ láìpẹ́. lákòókò àwọn ìgbà sẹ́yìn ìṣòkò. ọ ó ẹ ṣe. But why is daddy always like this now? Lẹ́wà, òun náà send it to school. Send it to the school. Ọjọ́ àjò wọn rè kọ́ mi. Wọ́n àtọ́ṣe pé wọ́n ní káwé. Wọ́n wá ń dá ọ̀tí káàkiri. Imagine kí student máa wá hand out ṣó possible rí ẹni tó ní fóònù tí ò ní sim ni àwọn olódò ọlọ́wà fún yín. Lára mo mọ̀ pé wo ló máa tọ́jú hand out sínú wardrobe bá má wọrí jọ̀wọ́ jẹ́ kí n dé láti class mi ò ráyè tẹ̀ nísìn. ẹ̀rín kan ti fojú rẹ̀. ọkọ ni ṣe ẹ̀mí. máa fẹ́ ó sọ sí kí ló ń ṣẹlẹ̀ kò sí mọ́ọ̀jù níbo ni mo lọ. mo ń kánjú lọ class dáàdi nǹkan dáàdi is fine. mo ti ń kọjá rẹ ṣé wọ́n máa ń sí mi. mommy is fine too. ẹ mọ̀ pé pè mí pé I need foodstuffs right mm. and provisions. Yeah. so who is taking which. ẹ ah òfò ni àwọn náà máa ṣe yẹn mọ̀ pé àwọn náà máa wà ní department láti ra foodstuff àwọn máa ra provision. okay so how much do you need. Um, twenty k ó yẹ kí twenty k wà okay? twenty thousand. forty k is máa ní. forty thousand. okay i'll give you forty-five má jẹ́ kí n i know it's more than this then ẹ̀yin náà ẹ jẹ́ n fẹ́ You alone, iye olóúnjẹ Oh, they gave jẹ́ my power one wá wọ́n lé let me give you this it's more than twenty but tí o bá tó jọ just call me I'll sure. just transfer Ma, má wọrí o let me run along ẹ̀ máa rà tí bá ti ń bọ̀ láti class. Mm. ti ya. ẹ lọ owó tí mo ti ní kò fi mi lọ. pé mọ́mì fún ẹ babe guess what i'm going out going out with Banji so i need you to help me out with my dress i can't go like this i look too corporate so i need something sexy for ma. ẹ a kì í tó rẹ ní bá rìn ká má tó rẹ ní bá sọ̀rọ̀ ìwọ wọn ní káwá kà ní school eléyìí wà tí Banji ìwọ ìwọ nìkan náà ló lọ club ló wà tí Banji everyday ó jẹ́ káwé. ó yọ̀ ọ́ ní ìdìbò máa ṣọ́ ọ́ bá mi mú un náà. i'm out of. kò dé help me help now. ẹgbẹ́ ah, three plus three Okay, it's got to six ọ̀rọ̀ tí o bá ti kàn ẹ́ lọ wọ́n ní kó má dá sí o ọ̀rọ̀ ọlọ́rọ̀ máa ń gbé ọ̀dẹ́ ẹ̀ẹ́sẹ̀ ọ̀rọ̀ tí o bá ti kàn ẹ́ tíkì bébí tiẹ̀ sókè jọ mo fẹ́ para má dá ṣiṣẹ́ kó má lọ bẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ lélẹ́yìí kó má lọ tẹ́ kó bẹ̀ kó kọ́ kí n bá ṣíṣà kó kọ́ kí n gbọ́mọ kó kọ́ tí n bá jọjà kó kọ́ ẹ wọ́n ní kó má dà sí tí n bá jẹ́ṣẹ́ bọ́ wíṣkì kó kọ́ tí mo bá dà sí amúnudùn máa ní mí bíjọ́pì dọ̀tí máa ní mí wọ́n ti gbó bí káàkiri àgbáyé títí dé Miami. ọmọ ìjẹ̀bú gbóná. Thank you. wọ́n ní kò ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn boys nìyẹn náà. sis they are my friends. àwọn ọ̀rẹ́ nílé àwọn tó jọ olè yìí àwọn tó ju wọn lé kókókókókó yìí. àwọn classmates mi nà ọ́. àwọn ilé classmates àbáwọn science students àwọn onímùkúmu àwọn onípòkúpò àwọn ọmọ yìí kí ló wò yìí nù sí sí ọba kúkú máa wọ pátá àti bra ẹ bí wọn ṣe fẹ́ kọ rèépù ẹ kí ni gbogbo ilé ìtòsí gbogbo àyálẹ̀ báyìí torí ọlọ ìwọ ọmọ yìí tó dẹ wá láti léèrè ẹ tó lè wá sọ̀rọ̀ ẹ̀dì oní tó lè wá sọ̀rọ̀ ẹ̀dì ìdàkudà báyìí kí ló ṣẹlẹ̀ gan-an ṣí kó bọ́ gbogbo ilé tó ti bọ́ gbogbo ẹ̀ ìgbà olówó yẹn tó wà invoke mi náà wà tí bá gba etí ẹ̀ invoke ìwèrè wo wọ́n ní show me your friend and i will tell you the kind of person you are. rágàdàgà ni gbogbo ilé tó ń ṣe o ok mo ti mọ̀ kọ́ ti máa ṣe aláṣìṣe mi ti máa ti ṣàrẹ̀ tó ti lọ ṣé mo ṣe díjú yìí kí tó ń là mo fẹ́ kó gbé báàgì ẹ kó dẹ̀ máa lọ lé kí máa wò pàkó ẹ báyìí bag bẹ́ẹ̀ Gucci waist mo pé fẹ́ wọ́ mi o pé bí àmì ò fashion mu à. ó yá níta ní ṣọ́ọ̀ṣì mi ò ṣeré o. àwọn wo ló fẹ́ fún àwọn olóyìn burúkú olówó àti ìfẹ́ dágbére tó wà ó kà bí wọ́n kọ́ ọ́ kò tẹ̀ lórí ọmọ èdùn àdàkùn ṣọ́ ẹ̀mí mi mo bẹ̀rẹ̀. ọmọlẹ́wà jóná. ṣùgbọ́n ọ̀lẹ́ fẹ́ bẹ̀rẹ̀ exam sí. next month ó lè dẹ́ fi but why ti semester yẹn pẹ́ bẹ́ẹ̀ yẹn. i don't know. seriously are you telling me that you are in school o oh, demo reason ti semester ẹ ṣe pẹ́. mọ́mí. Um, oh, then why are you in school. time jọ fún wa ní timetable sí ni. dani. ẹ kò lè o. ẹ kò lè. ẹ kò lè. ẹ káàbọ̀. How are you? I'm fine. Oh. Welcome, sir. Ọmọlẹ́wà. Sir. Ó ti padà dé. Mo ní ó ti padà dé níbi tó lọ. Kí ló dé ń bọ̀ ló lọ tẹ́lẹ̀? Bá ṣe ń bí ni nìyẹn. Ó níbi ni pé Wùnmí àbúrò mi. Ó jẹ́ kí n mọ̀ wípé òun rí díọ̀tì. Pẹ̀lú àwọn gangsters kan níbi tí wọ́n ti ń ṣèṣekúṣe mọ̀mọ́kúmu ó ní bọ́n ṣe ń mu ọtí náà mu gbó náà mu sìgá oríṣiríṣi ọtí tó le tó le. Can you imagine? Ngbọ́lẹ̀wà. Ma. Oh, can't you talk? O lè sọ̀rọ̀ ni. I'm talking. Àǹtí ẹ rí ẹ lóòótọ́ àbí kò rí ẹ? Àwọn ọ̀rẹ́ mi ló ló ló smoke. I didn't smoke. I wasn't smoking with them. Àwọn ọ̀rẹ́ ẹ ló smoke but àárín ibẹ̀ náà ti rí ẹ àbí láàrin wọn náà ti rí ẹ. Wọ́n ní show me your friend kí mo rí ènìyàn tó jẹ́. If you weren't smoking kí ló ń ṣe láàrin wọn? Tó o bá máa mú mú kú mu kí ló ń ṣe láàrin wọn? so ọ̀tọ̀ ní tààrà pé kó lọ ṣe ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe àbí. fine. good torí mo mọ̀ pé wùnmí ò lè rí ti wùnmí ó ṣàdámọ̀ gidi ah, ah. kò ṣàdérẹ́ lómi kó sọ pé òun ni good ó wà ń bẹ̀ pẹ̀lú wọn ó ní O bá wọn mú nǹkan kan ó mú gbó ọlọ́pàá ka ẹ̀mọ́ lè gbó ó mọ̀ pé ọjọ́ máa kó gbogbo yín pọ̀ ni hmm. ọjọ́ máa ṣáàjì yín papọ̀ ni. Don't you know? Later. Why is your husband always like this? I'm an adult. Eh? Omalewa, are you out of your mind or something? Ṣé Also, I ni ò you are an adult? Mọ́mí, mo ti dàgbà now. Your, your husband is always talking to me as if mo jẹ́ ọmọdé. Lẹ́wà mọ́. tó bá máa bá tó bá máa sọdọ sọmọ sí orí mi ló máa fi gbogbo ẹ lé ó máa ń fi oníjà ẹ sílẹ̀ ó máa ń gbálá pápá tèmi lójú ni sórí pé amúnibú ni ẹran òbí yẹn ni ẹ you are an adult oh fine adult tó jẹ́ ẹ̀gọ́ ọgọ́ tó ń kílẹ̀ mi ẹ̀gọ́ kan ló fi ẹkọ́ yẹ pé wọ́n ló máa bá take care responsibilities rẹ̀ wọ́n àtọ̀ ṣe máa food to build ṣe àti pé òun lọ sí school àti pé òun ṣe everything o since you are an adult you are very stupid for saying that lọ́ba go and meet him in his room and you tell him that kó wá rírú ọṣẹ tó máa fi ẹgún that's i'm sorry mommy i wasn't smoking. and kí ló ṣe láàrin wọn. they are my friends. orí mi yé bàbá jẹ́ ń jẹ́ bí lórí bàbá jẹ́ ń jẹ́ bí ju ajá kú ṣọ́ ẹ̀ nílé wọ́n wà nílé. bẹ́ẹ̀ wà nílé. bẹ́ẹ̀ ni. kò dẹ̀ jáde látàárọ̀. Ah, rárá wọn jáde. o ṣù bẹ́ẹ̀ ni. best part. alọ boy sálẹ alọ sálẹ alọ. Yes sir. Báwo. Ah! Wọlé kò gbé jáde kí ni ẹ. àà ah, ah. n tó ra bọ̀ ni àbí òun béèrè fò. Ah, kí ló rán mi. kí n mo rán bíi ti bò ó. Kasali Alonso o ti lose talent ni kí ọ̀rọ̀ rádàdà ó máa ń sọ yìí ebi láàrin mi àti ẹ láti jọ jókòó mi láti pa láti kún pé ẹni bá ti láǹfààní àti jáde kó lẹ̀ stéètì yìí o ká máa ra nǹkan bọ̀ fúnra wa ìwọ sì lọ láǹfààní àti gbé mọ̀dàmú jáde mo mọ̀ pé ó ti ra mídímídì sínú ọkọ̀ gbé wéré jáde kọjá bó. ṣé pẹ̀lú sálárì mi a tún máa ra nǹkan bọ̀ wá fún ẹ nígbà tí ìwọ ó jí madam ní nǹkan ebi inú sáárì ẹ náà ló ti deduct tó ti ra nǹkan bọ̀. good. thank mm-hmm. you to become this? Just tell me, where am I lacking or where have I lacked? This is my child. Lọ bàbá mi sọ̀rọ̀ kí kilo ṣe é kí ni mo wa kí ló dà yìí ìwọ hard drink smoking Lewa, if there's anything bothering you confide in me please see me as your friend as your confidant Lewa, I'm going to tell me now. phones ẹ̀ pátápátá ni mo ti pè tí O sí ìtò lọ ó ṣe jẹ́ pé every friday especially friday night tó bá ti ń di seven pm báyìí gbogbo phones ẹ̀ o máa switch off ni kò ní sí ìtò máa lọ mọ́ ó ti tó bí ọ̀sẹ̀ bíi mẹ́ta ń sì tí mo ti ń try ẹ̀ why ibo lọmọ mi ń gbà lọ. kó má lọ jẹ́ pé ṣé wọn pa àwọn ọmọ school wọn are fond máa kóra wọn jọ mẹ́rin márùn mẹ́fà kán máa láwọn lọ sí lára àwọn lọ máa kàwé ọ bísí kíkàwé níbì kan. mọ́mí lẹ wà no no no no no no no ibi tí mo ronú gbà kan níwọ̀ ronú lọ yẹn kó má lọ jẹ́ pé ohun tí àwọn èèyàn ń sọ nípa ọmọ mi ló ń ṣẹlẹ̀. kí ni wọ́n sọ. wọ́n jẹ́ kí n mọ̀ pé ọmọ mi ti ń rìn pọ̀ láwọn bad gang ìrìn ìranù ìrìn tí ò nítumọ̀ ló ń rìn ní school ní hostel eh, eh, mm, during the school hours pàápàá wọ́n ní nígbà mi ò lè má ṣe ní class ó kàn máa jáde lọ pọ̀ láwọn idiot kan ní tí mò ń gbọ́ nìyẹn. Ah, ah, àwọn wo ló ń sọ sọkúsọ ṣé lẹ́wà làwọn ń ṣọ́ ni eh, ó ló máa ká ọmọ skul máa tẹ̀léra wọn kiri lọ máa kàwé. kò yé mi náà àmọ́ tèmi kan wàá rò ni. Eh, yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ tí ojú bá rí ibi níbi ń wọlé fortunately mi ò tí ì bọ́ aṣọ tí mo wọ̀ jáde bóyá kí n wá gba school ẹ̀ lọ kí n lọ confirm n tó ń ṣẹlẹ̀ gangan. ní ọjọ́ ìwò. lálẹ́ yìí of course. ọkọ mi níwò yìí ló fẹ́ lọ sí school ọmọ ẹ̀ lọ confirm nǹkan tó ń ṣe wá dẹ̀ lọ láàárọ̀ ọ̀la nítorí kí ni. ẹ wò yìí aago mélòó ló after nine la wa yìí. going to ten. kí dẹ̀ ń ṣe pé máa fẹsẹ̀ rìn ṣe bí mọ́tò ni máa wọ̀ lọ. ilẹ̀ ti ṣó jàre òkú kò mẹ́ni ọ̀wọ̀ a kò bẹ́ mi o. under one hour màá ti dé bẹ́ẹ̀ jẹ́ ń lọ. bẹ́ẹ̀ ni àwọn tó bá dàrọ̀ làwọn máa wà lọ kì í ṣalẹ̀ mọ́ ṣé kókó ni ọkàn tèmi sọ fún mi pé kò sí nǹkan kan tó ṣe. Eh, eh, but màmá lẹ́wà ìwọ ló yẹ kí ara ọmọ ta ju èmi lọ ṣé bábí amọ ló yẹ kó jẹ ṣábí agbaniwọ ni. bàbá ọmọ ẹ̀mí tó ń gbénú mi sọ fún mi pé kò sí nǹkan tó ṣọmọ ẹ̀sẹ̀ màmá lẹ́wà mo láti wọ ọmọ mi lọ lẹ́ni ah, èní ni kò ní dọ̀la. irọ́ irọ́ náà fi ṣàlẹ̀ ta ló fẹ́ kó bá níwò yìí sórí tí wọ́n bá ti ń pè irun báyìí ní àárọ̀ làákò lọ ṣùgbọ́n kì í ṣàlẹ̀. èmi á lọ. ó lọ bí kankan. màá wọ ọmọ mi lọ. a ló lọ bí kankan. Ah, a ló fẹ́ kó bá. Ah! ó dáa mo yọ̀ǹda ẹ̀ kó bàtẹ́ kó máa lọ sórí títí nígbà lókùtà ṣírí ẹ fi máa tú tí n bá ní okùn tá a ṣe yẹ fún un ṣọmọ ni wọn wá lọ àbò fẹ́ ṣòṣì tiẹ lọ àkó ajé abirin òṣì lẹ́sẹ̀. ṣe yọ̀ǹda. mo yọ̀ǹda máa lọ. àṣírí ẹ̀kọ́ mi tún lójú ewé. ókè mo ti gbọ́ wọ́n mọ̀ pé tí ẹ̀yin máa tún lójú ewé àṣírí tí ẹ̀yin máa lọ. iná ò ní jó olóko kí mọ̀jàlá má kú délé ìwọ àti ọmọlẹ́wà ọmọ mi lẹ́jọ́ ń sùn sí stọ́ọ̀rì dandan ni kò mọbi tí ọmọ mi lọ níbo ni ọmọ mi wà tó bá kọ̀ tó jẹ́wọ́ fún mi you are in trouble pa fi ọlọ́pàá kò lùgbò yín nínú yìí. ẹ jọ tó yọ náà sá ẹ má fọlọ́pàá kó mi ẹ ó lọ sí club mi sá tó ṣe máa ń lọ lẹ́bí weekend ni. God ó lọ sí club. every weekend. club gbogbo ló lọ. Ah, mi mọ̀ torí mi kì í tẹ̀lé lọ mi máa ń dásùn síbi ilé mi kì í tẹ̀lé lọ sà. are you telling me wípé o kì í tẹ̀lé lọ sí club. Eh, ah, rárá sà mi kì í lọ club. okay so yes anytime tí ọmọ ilé wa bá padà dé kò bá jẹ́ lóru yìí tó bá jẹ jẹ nídàjí ọ̀la sọ fún wípé kó bá mi nílé ọ̀hún feeling late tomorrow morning. all right sir. báwo sir. ah tọmọ náà wá ti bá ó ti bá kò dẹ̀ níbi ikọ̀ o kò ní gbé kan club o wá. ọba àti ẹ̀fọ́ rẹ̀ rẹ̀ hàn ah, mí o kí mọ̀rú ènìyàn tó jẹ́. honestly mi ò mọ tó ń bá ẹlẹ́dàá ẹ̀rù rárá karùn-ún ẹ̀ lọ́sùkù kò máa sá nílé ìwé abíkẹ́lẹ̀ tó mọ̀ gbogbo eléyìí so tí mi ò bá ṣe bí abiyamọ kí n gbìyànjú kí n gbéra lọ sí skul ẹ̀ lálẹ́ àná tí mo fi rí ọ̀rẹ́ ẹ̀ ní hostel tó fi jẹ́ kí n mọ̀ ìpele ìjó ló wà bó ṣe ń bọ̀ láàárọ̀ yìí sìn impression tó máa fún wa náà ni pé skul ló ti ń bọ̀ ọlọ́run ló mọjọ́ tó ti attend the class ìgbẹ̀yìn òní ìyá ń bẹ fún ọmọ tí ó gbọ́n ẹkún sì ń bẹ fọmọ tó ń sáré kiri àìmọye èèyàn tó tu àti tí ò tu ẹ níta ń bẹyìn tí wọ́n pọ̀ tí wọ́n ń sunkún pípa àwọn ọ̀rẹ́ ni rán wọn lọ́lẹ́wé àjànàkú ń sunkún ẹ̀ lórí ìrìn sunkún pé tòun pọ̀ àánú ẹ̀ ṣe mí o tàbádẹ̀ wí ká tó rí ta láì wí màmá ò ní jẹ́ àsọ̀rọ̀ ẹ̀ ti jọ pa ẹ̀ ti jọ kún ẹ̀ ti jọ pílánì alẹ́ àná rèé níbí mind mi ń sọ fún mi pé ọmọdé yìí ò sí ní school mo ní mo fẹ́ wá ẹ lọ́wọ́ ò sí ní school ó ní ẹ má lọ ẹ má ṣe ilẹ̀ ti ṣú ilẹ̀ ti mọ̀ àfi bẹ́ẹ̀ ni pé ẹ ti jọ mu ó ti mọ̀ pa ṣeré máa tú ni ó ti mọ̀ pa ṣeré máa tú ni ọlọ́run ló ní kí n gbọ̀nà school ẹ lọ tí mo fi mọ̀ pé ilé ijó ló máa ń lọ káàkiri wò mí alágẹmọ ti bímọ tán àìmọjó òkùsàgẹmọ lọ́wọ́ òkàn mi ò òkàn mi ẹ̀ẹ́dẹ̀jọ̀ràn àtọyìn tí ẹ̀dùn náà kí wàá ní tèmi bẹ́ẹ̀ sí. ìpín àti mọ̀ ni. ṣé o mọ̀ wípé amúnibú ni ẹran ọ̀bì yẹn ni ẹ. ẹ dúró kí ni mo fẹ́ ṣe sọ́rọ̀ ẹ̀ náà ìwọ ló máa ṣe bẹ́ẹ̀ bàbá ẹ̀ máa fi ẹlẹ̀ èmi ló máa máa dojú ìjà kọ. ṣé mo rẹ́ ẹ nílé ijó ni agbó mọ́ bó ti ṣe ń rìnrìn ẹ̀ láti jẹ tèmi pẹ̀lú ẹ̀ àpẹẹrẹ mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ thinking pé bóyá wà ní school ṣé mo lájẹ ni àbí even at your age mo fẹ́ máa ṣọ́ ìrìn ẹsẹ̀ káàkiri ni ṣé mo pé mo kìlọ̀ fún ẹ wọ́n kìlọ̀ fún ẹ o akọ àgbà ló fẹ́ yà ó kì í ṣe àbí ikọ̀ torí mi ń gbìyànjú tèmi ṣé wọn náà ń gbọ́ràn sí i ṣé òun gbọ́ràn kó wájú mi. mo fẹ́ gbogbo kó ṣí kúrò wájú mi jọ kó get out idiot amúnibúni ẹran ọ̀bí yẹn mo rí bó ti ṣe rí àdẹ̀kọ́ ẹ títí ti fi rán mi ọṣẹ àtàkùkọ ṣáfẹ́ gbọ́ náà ni. òwe kan náà lè máa máa tẹnu mọ́ bí adigbọ́nà kú amúnibúni ẹran pẹ́yẹ amúnibúni ẹran pẹ́yẹ ṣé yẹn nìkan ló kù ni ṣé bí wọ́n tó bá ṣẹ̀ òun làbá máa ń gé eh. ṣé mò ń bá gbé skúlù mo mú mo mọ̀ rí ẹ observation bible sọ wípé a ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ kì í ṣe ká tó ṣẹ̀ nìkan ló bá ń gé o a ó sì bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ni mo ṣe ń pariwo ká má bàa bẹ̀ṣẹ̀ ìyá wò lára ọmọ ká má bàa bẹ̀ṣẹ̀ ọmọ wò lára ìyá ni mo ṣe ń ké o o fẹ́ bẹ̀ṣẹ̀ wò lára tèmi àbí èmi ni mo mọ́nítọ̀ bó ti ṣe ń rìn ọmọ tápẹ́ mi pẹ̀lú ẹ̀ ń sọ̀rọ̀ láti bí ìjẹta ṣé mi ò tara tó ṣé mi kì í ba wí ni. ó ta múra ta yẹn lára ẹ orí mi ẹ má má jẹ lórí ọmọ èèdùn àdàkùn ṣọ ẹ̀mí mi mọ́mí ọmọlẹ́wà. orí ọkọ má sọ mọ́ mi dọ̀tá fún mi ah. èrè ló ń jẹ́. É káàsán. É káàsán. Yes ma. Ṣé wa okay? Yes ma. Ah. Yes ma. Ẹ wo díẹ̀ ló kù kẹ́ pàdé ẹ̀gbọ́n yín o. Kò pẹ́ tó jáde lẹ́yìn wọlé yìí. Ẹ ṣe sáré pé bóyá kò tí ì rìn jìnnà. Ẹ kò tẹ̀ ń ṣàwọn ni mò ń wá wa. Ẹjọ́ ọmọlẹ̀ wa ń kọ́. Ọmọlẹ̀ wa ń wà ní yàrá ẹ̀. Kódà mo fẹ́ rí àtẹ̀yìn náà, mo fẹ́ rẹ̀ méjì. Ṣé kò sàn pé? Ah, Ẹ jẹ́ ọ̀pọ̀ ọmọ náà. Lẹ́wà! àǹtẹ ń wá ẹ o. Ah, everything is ready. Good afternoon. Good afternoon. Kásùn. Ẹ wo, ìyá lẹ́wà. Ẹ̀yin ni mo wá rí. Ẹ̀yin àti ọmọ lẹ́wà. Kó má bàa sínú ọ̀dẹ̀ ni. Ṣé rí ọkọ yín ló fẹjọ́ ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn mo wò pé kò possible why ìtẹ̀sí màmá ṣe bẹ́ẹ̀ yẹn. Ah, kí ló ní mo ṣe fóun. wọ́n lẹ̀ ń bọ̀ mọ́ jẹ́ wọ́n ní tọ́mọ bá ṣẹ̀ ẹ̀ kí n bá wí táwọn balẹ̀ tí wọ́n ń bá wí ẹ máa fọwọ́ báyìí ẹ máa fi máa ra lórí kí ló dé sí fẹ́ bá yí ọmọ jẹ́ fún wa. èmi. yes kódà kí lè bọ́mọ jẹ́ fún. èyí hm, ọkọ mi ẹ ẹ̀ dẹ̀ kéré ńgbà tẹ́ wàá fẹ́ mi nílé wa o discipline táwọn òbí mi still sí inú ayé mi ó ṣì wà ń bẹ̀ ẹ̀yin fúnra yín dẹ̀ mọ̀ wípé till date I am still a very strict disciplinarian aside that gbogbo èèyàn ló mọ̀ pé ọmọ tó bá dáa ní ti bàbá èyí tí ò bá sun ọba ẹ̀ yẹ ẹ̀ ni kí ni yín náà ló jókòó yẹ̀bi léèrè. mo bá mi èkì báyìí rí matter of fact mo ń bá ọmọ yín lọ́wọ́ òun ni mo gbóyin tí mo fi wá bá yín yẹn kíní kan ló máa ń dùn mí tẹ́gbọ̀n yín máa ṣe o èyí tó yẹ kó fi fẹ́ ju ara ẹ̀ sùn yín kò rojọ́. kò sígbà nǹkan báyìí tó ṣẹ̀ tí bàbá mi bàbí tí mò ń support o kíní kan ló máa ń dùn mí tí ẹ̀gbọ́n yín máa ṣe èmi dẹ̀ expect yìí pé òun fúnra rẹ̀ ló yẹ kó checkmate ara ẹ̀ lórí aspect yẹn anytime tí ọmọ yín bá ti ṣẹ̀ báyìí inside kó fúngun mọ́ níjẹ̀ báyìí alápẹ̀pẹ̀ tèmi ń ló máa máa gbá lójú ó máa ń fi ọmọlẹ́wà sílẹ̀ ni èmi ló máa fógun mọ́ bí ẹni wípé èmi ni mo ní kó máa ṣìwàwù àbí pé kó máa misbehave bẹ́ẹ̀ ni kí ṣáà ṣòkú ẹbí lè ti bá parọ́ mọ́. ẹ sọ pé ẹ̀gbọ́n mi ò kí n bá wí. it's the other way round o èmi gangan ni mo máa ń balẹ̀ wàwí jù òun ló jókòó yìí ẹbí lèrè. ó dà máa bá wọn sọ. <clears throat> àǹtí ń gbọ́ kí ló dé tẹ́ pé tó bá bẹ wíwọ́ lò kí n gbọ́ má. ṣé etí ń tún ẹ̀ ò gbọ́ nǹkan tàbí látàrọ̀ ẹ́. wọ́n náà máa bẹ ewé ò kí n gbọ́ wọ́n lòun lọ kílọ̀bù káàkiri. òun ṣe bí aṣẹ́wó bí ọmọ tó níran kiri òun mu sìgá àwọn ń fagbó kí ló ń fa agbo rádaràdà yẹn fún ẹ náà wọ́n kọ́ ló bá sọ̀rọ̀ ni. àǹtí ẹ̀wẹ̀ gbójújà rẹ̀ já pa ẹ̀jẹ̀ ìwá síbí ìbẹ̀ máa pa olé mi lórí bí pé mo jọ́ mọ wọ́ owó tá a fẹ́ gbà ní kẹ́ gbà lọ́wọ́ popsi ẹ má máa ma no dey come this house dey give me voice at all no dey give me voice èmi mo ní life mi nǹkan tó bá wù mí máa fi life mi ṣe. kí ni ìjà pa. ẹwà ẹgbẹ́ ojú jọ. èmi ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹwà àti ẹgbẹ́ ojú jọ. èmi ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. bọ́lá wá síbí báyìí. ah èyí náà dé jókòó sí ìjà ọmọ yín sọ̀rọ̀ sí mi ṣé síbí kò máa rí mi kí n lè gbé Ah, ẹ̀kọ́ ṣe é ìsọnù yìí pọ̀. lẹ́wà. a ah, mo ṣe léwọ̀ lẹ́yìn. Ah, iye ọkọ mi pẹ̀. Ah, ẹ má wọrí. mẹ́ẹ̀ẹ́dẹ́ẹ̀ẹ́ ẹ má ọ̀rọ̀ mi àbí ìwọ bàbá òṣì mo máa pa ẹ́ pátápátá lè nìyí kó wo kè kó wo lè èmi ló máa ráyè mọ́. torí ọ̀nà má jẹun kò tó wọlé kí n tó wọ kí n tó wọlé wá ti carry out mission yìí dọ̀ please káì káì káì káì má má. ẹ̀gbọ́n mi ah. bí mo ṣe tají nìyẹn. aláì má serious o. ẹ̀rù bá èmi náà gan-an nítorí mo ṣe kọ́kọ́ jí báyìí mo kọ́kọ́ gbàdúrà lẹ́yìn tí mo gbàdúrà tó mo wá pe pásítọ̀ mo ṣàlàyé everything fún pásítọ̀ pásítọ̀ wá ní kí n sọ fún yín pé wọ́n ní kẹ́ gbàdúrà kẹ́ wá gbàwẹ̀ kẹ́ gbàwẹ̀ ọjọ́ méje pẹ̀lú àdúrà ṣe ti gbọ́ pé tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ogun máa ṣẹ. àti gbọ́ ọmọ wù mí má bínú ṣé ní ojú àlá ẹ̀ náà láyìn ṣé gangan gangan ọmọ wù ọmọ mi lórí tó yọ̀bọ̀n bọ̀dá mi báwo lè yín sọ̀rọ̀ báyìí ṣé mi wàá dá ọmọ lẹ̀ wà mọ́mọ́ ni. ó dààmú ó dààmú ó dààmú ihun tó mú mi sọ bẹ́ẹ̀ rí nígbà tó nọ́rọ̀ wá ká jáde e, e, èmi rò pé ọ̀rọ̀ tó bá gbàárọ̀ ẹnìkan ìfalẹ̀ sọ irú ọ̀rọ̀ ńlá báyìí ó yẹ kó pe mi kó pe màmá ọmọ wù mí kó dẹjọ́ ṣàlàyé lójú wa kájọ́ mọ́ta máa ń ṣe àtàdúrà ní ẹgbẹ́ sọ ah. fún wa báwo lè ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́n mi báwo ni mo ṣe máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ lójú wọn. má bínú má bínú àjẹ orí mi ò tiẹ̀ pé mọ́. mi sọ pé orí ò pé ṣé èèmọ̀ pé gbogbo aṣọ kọ́là ń sá lóhùn ni. má bínú má ah. bínú báyìí mo ti gbọ́. ok um, bóyá kí àdúrà yẹn lè tètè gbà ìgbà tọrọ ti rí bó ṣe ní ó máa rí ẹnu kẹ́mi pé màmá ọmọlẹ́wà kí n pè pé ìbáyìí báyìí ló ṣẹlẹ̀ o àlátàbúrò mi láre o wọ́n fast táà méjèèjì bá jọ gbà pọ̀ ẹ̀gbọ́n mi ṣáà máa ń bíyàn òun ṣá ah, ah, nǹkan tó bá wọn ènìkẹ́ ṣe mi ò mọ báwo la ṣe ń gé yín lọ́wọ́ tẹ̀dẹ̀ tó ń bòrò ká sí ah, kó tó bá ti wọ́n ní kẹ́ ṣe ẹ̀wò tèmi ni pé ẹ̀yin ni tèmi èmi ti ṣàlàyé fún yín kan tí pásítọ̀ ni sọ pásítọ̀ òde wàá jíṣẹ́ fún mi pé kí n sọ fún pé kẹ́ sọ fún gbogbo èèyàn o ẹ̀yin lọ́ni kí n sọ fún bá dẹ̀ wọ́n àwọn yẹn. ó dà pé ó dà pé ẹ̀yin tèmi lọ́wọ́ mọ̀ ń bọ̀rù ká wọn mi ọlọ́run ẹ máa ń dánú bí mi ẹ ṣàjà wọlé. ẹ ṣe péyà yẹn size ó size mi wọ́n ló mọ̀ ṣáà máa bí fún sí ẹ. ojú máa ń go ká ẹ. yes who's there. Oh. Hey, hey, hi, hey, what's up, girls? How you doing, no? How are you? What's going on? Nothing much. Fine. Nothing much. Eh, kó tó máa ṣe gbogbo paparazzi yẹn, ìyàwó ẹ̀ ò sí o. Ń bọ̀ lo. lọ. Ó ti jáde. Ó jáde lọ síbò. Kí ló tó máa jáde tí ò ń sọ fún mi ọkọ̀ ní jáde mẹ́rin kò sẹ́ni tó lè báwí. Ah, abájọ náà mò ń pè é mò ń pè é kò gbé call at some point ìgbà tó yá ó pa fóònù ó ti lọ bí tẹ́yìn náà lè sọ talk to me now ẹ̀dẹ̀ wò mí o you know what is fine tó bá ṣe dé kó tó jókòó rà tó bá ṣe wọnú ilé ẹ̀ sọ pé mo ní kó pè mí kó pè mí immediately else. sorry fún ayé akọ̀ dídé màá nù bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè báwí yóò rìn wèrè wò nìyẹn. sorry about that. má má bínú kí ló dé tí Bánjí ṣe burú báyìí náà ó ti burú jù. Ah, ah. Ah, kí ló ṣẹlẹ̀ sí Bánjí débi pé mo kí gan kò dá mi ló dẹ̀ tó fran fẹsẹ̀ why. ah babe tó bá tó ṣe para fún wa mi ò ẹ́bà nínú mood yẹn rí láyé mi. Eh. Eh, kí ló ṣẹlẹ̀. Eh, ẹ wo ẹ̀yin babes ẹ fara balẹ̀ o ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ o gbogbo wa la mọ̀ pé Bánjí burú bọ̀bọ̀ tó lọ yẹn ó burú gan kí ló ti ilẹ̀ wa ṣe máa decide pé irú èèyàn bẹ́ẹ̀ tó burú lòun fẹ́fẹ́ ó kàn fẹ́ dá wàhálà lẹ̀ sí láìfẹ́ ni o. so lẹ́nu títí yẹn yín lè advice pé kí ilẹ̀ wa kó má fẹ́rù èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé wàá gbọ́ èmi ò kí ń ṣe àbòsí tílẹ̀ wa bá ti dé ẹ pé jókòó fẹ́ ṣàlàyé. orí mi yé mama jẹ́ ń jẹ̀bi lórí ọmọ mama jẹ́ ń ẹni tó wọ bàtà ló lè sọ bí tó ti ń ta òun lẹ́sẹ̀. àyà tó máa ń dùn mí yẹn kàn ta mi wá látọjú oorun ni suddenly. púpọ̀ pa ẹ̀sìn náà tí mo fi ẹlẹ́sìn ojú oorun ṣé òun mo gbá kó tó sùn ni. mo lògùn even èyí tí dókítà kọ fún mi lánàá tí mo ní mi ò rántí rà mo ti rà láàárọ̀ ìmúdẹ ló lálẹ́ kí n tó sùn. babalẹ́wà tó o bá lo gbogbo oògùn ẹ bó ti ṣe yẹ kó o lò tí ó tún jẹ́ gbìgbì àyà yìí ló tún ta ẹ́ jí lójijì yìí then something is wrong. Eh? kí ló dé tó ṣe dókítà ara ẹ̀ fúnra ara ẹ̀ máa yí fúnra ẹ̀ lọ́kàn balẹ̀ kí ló tún fẹ́ kí ló ń wá we are just so comfortable matter of fact a comfortable ju comfortability lọ ẹ gbogbo asset ẹ pátápátá kò sí nǹkan tó ṣe gbogbo business ẹ pátápátá they are running fine so kí ló fẹ́ ná kí ló fẹ́ tán lòwò ṣe fún ẹ ó dẹ fi rẹ lọ́kàn balẹ̀ kó ṣàánú mi. ẹ kì í ṣe díẹ̀ kí n lò ní ọkùnrin kankan sọ́kàn pẹ̀lú báwa ni sìn ti fi bẹ́tà lọ. Eh, babalẹ́wà. bóyá tí n bá relax díẹ̀ màá tún lo oògùn tí a fà yẹn fún mi bóyá kí n tún lò bóyá tó máa suppress ẹ. ok tó bá jí àbí ṣọ́ máa sọ balance. no no no no no no no tí n bá relax díẹ̀ màá lóògùn yẹn bóyá kó lọ bá mi gbé wá. ok jẹ́ kí n lọ gbé yẹn wá sáré. ṣé rí ẹ̀yin ọ̀rẹ́ mi níbi tá a bá dé èmi ti decide pé mo fẹ́ kúrò láàrin yìí pẹ̀lú gba ilé síta. kúrúkúrú mi kí ló ṣẹlẹ̀ ṣé kan wá ṣe ti ààbẹ̀ what happened. anybody ṣẹ̀ mí Somebody sẹ́nibọ̀dì tó ṣẹ̀ mí bẹ̀tẹ̀ mi èmi notice wọn kò ní ẹjọ́ mẹ́ta pé ọmọlẹ́wà ó ti di drug addict ṣe fẹ́ gbọ́ ó ń fa igbó kò sí nǹkan tí kò lè fà èmi ò dẹ̀ wá lè jẹ́ kó kó báyìí ṣé wàá mọ̀ nǹkan tó bá wà fà tán bá máa sunkún ẹ bóyá kò bá lára mu tí ò bá dẹ̀ bá lára mu ṣe bí á stop ẹ̀ àbí. èmi ò rò bóyá ìyẹn ni o because tó bá ń fà lọ́wọ́ máa máa sunkún ni ó dà pé wà depressed nǹkan kan wà tó ń bọ́dà ẹ̀ kò dẹ̀ rẹ́dí láti sọ fún mi because mo ti bí severally kò sọ nǹkan kan fún mi nítorí tó ṣe ń bá a lọ yìí ó lè para ẹ̀ tí ò bá dẹ̀ para ó lè ṣèyàn léṣe àwa ìyẹn ó dẹ̀ máa mú èmi dẹ̀ ní mi ilé mi wàhálà reason nìyẹn tí mo ṣe fẹ́ kúrò láti lọ gbalé síbò mi. òótọ́ ọ̀rọ̀ ló sọ ọ́ torí wọ́n ní pé tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò mú bíi tí ò bá rí èèyàn sàn fún irun rẹ̀rẹ̀ ò ní jẹ́ ká sùn lóru. ìdí nìyẹn tí mo fi ní a láti wá nǹkan ṣe sí i torí èmi ń kúrò ní ti tèmi ni mo ṣe pè yín. sori point tí ẹ wà nínú ọ̀rọ̀ tó sọ mo rí i pé point wà nù ẹ̀gàn ṣó wá rí ṣó ti gbàgbé pé òun láì kọ́ máa tébù ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn kó ṣe jẹ́ kí ilẹ̀ wà dé kó sì tiẹ̀ dáhùn kó tébù máa tẹ̀ pa báyìí báyìí o addict ẹ̀ ti wo orí ẹ drug ẹ̀ ṣe kí nìkan instead tó fi pè àwa jókòó èyí tí òun ò sí ń bẹ̀ kó bá a sọ. Dani, kí ló dé? Oh God ṣé àyà yẹn náà tún ni. àyà yẹn ni but alákan ni mo lá ló tún wá shoot ẹ out ló tún wá jẹ́ kí àyà yẹn dùn mí wá látọjú oorun. wọ́n ah, àlá burúkú wa nìyẹn. mo lálàá wípé èmi àti ọmọlẹ́wà ọmọ mi mo ní kó lọ gbé oúnjẹ wá ní kitchen ó ṣe débẹ̀ ibi tó ti bu oúnjẹ yẹn tán mo wá rí tó ń da nǹkan kan sóúnjẹ yẹn bíi poison bí mo ṣe ka ọmọlẹ́wà mọ́pẹ́ nìyẹn mo ní kí lóun dà sí oúnjẹ ó ní rárá o ó ní òun ò dá nǹkan sí o mo ní òkè tẹ́sítì oúnjẹ yẹn mo ṣe yarí nìyẹn mo wá ń bí mo ní ọmọlẹ́wà dájúdájú o fẹ́ pọ́ìsìn mi kí ni mo ṣe fún ẹ bọ́mọ mi ṣe come out lójú àlá yẹn nìyẹn ó ní yes ó ní òun fẹ́ pọ́ìsìn mi òun fẹ́ pa mi ǹjẹ́ kí ni mo ṣe fún ẹ ó ní nǹkan déédéé nígbà màá jí sáyẹ́ǹsì mo wá rí i pé àyà tó máa ń dùn mí yẹn ó kàn tún shoot out ni ó bá tún bẹ̀rẹ̀ sí ń dùn mí. ah i reject it in jesus name ọlọ́run ní jẹ́ ká rírọ̀ ẹ̀ ó yá ọkọ mi já pray ká fi àvá àti àlá burúkú. àdúrà ni but mọ́mí ọmọlẹ́wà ẹ̀ṣọ́ wa rí aláì tí wàá fẹ́ máa nítumọ̀ báyìí because ẹnìkan ti jíṣẹ́ fún mi náà torí something similar to this lójú àlá tó jíṣẹ́ fún mi pé ẹ ọmọlẹ́wà ọmọ mi ó gbébọn ó fẹ́ pa olódì mi ṣe ti wá rí èmi wá máa rí bó ti wá ń jọra wọn. olú má má sọ ìdọ̀tí ọ̀rọ̀ lẹ́nu jàre ọlọ́run ní jẹ́ kémi irú ẹ̀ láyé mi irú irú ìrùkúrú ọ̀wòrìwò náà lẹ́jọ́ nínú ìkúrì tẹ̀jọ́ rí ẹ̀ tẹ̀jọ́ nínú òṣì ìrora dáradára ìran ìjà síra yín ìwọ ló mọ ibi tó jiyàn dé ìwọ ló dẹ̀ mọ tó kí fádé ìgbà tá a bá ń transgress ẹsẹ̀ káàkiri ìgboro ẹ ní mọ̀ ìwọ ló mọ ibi tó tójú bọ̀ àwọn wèrè tajọ́ ṣòṣìṣọ́ ní burúkú káàkiri ìgboro ó láti jẹ́ pé àwọn lórí lójú àlà ṣùgbọ́n rí i pé mo ti gbá ẹ̀ mú báyìí sí red handed má ṣì pì tí ò da lọ́mọ mi lórí o wá bi tó tó tó tó tó tó bá fún àlọ́ ẹ̀ sí. mo kú ti mọ̀ tẹ́lẹ̀ èmi ni mi ò gbọ́rọ̀ wọn sọ fún mi èmi ni mi ò gbọ́ alẹ́ tí lápá ni mi wọ́n ní kí n má sọ fún ẹ kí n má jẹ́ ó gbọ́ èmi mi ń má bínú. Banji. Ah! Bolo ti What are you doing with a gun? Filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ fesílẹ̀. Ah! Why do you have a gun in your hand? Ma fọkàn má fọkàn drop ẹ̀ sílẹ̀ lẹ̀. Ah! Bolo ti rí mò ń tì bọ́ sínú rẹ̀. kí ló ń wá kiri kí ló ń kí ló ń aṣọ wà àbí tó tún yẹn náà gbàtà ló wà bẹ kí ni kò tó ń kiri. I was helping you to do something in your room. If yes, you should do what? tó bá ní kò ṣe ní kò ṣe jàre ah kí ló ń wá kí tó lọ́n tún gbogbo ẹ̀ kò sí kankan tó lọ́n tún yẹn kò sí kankan tó fẹ́ tún ṣe ń bẹ̀ wọ́n lọ dé bẹ̀ gan the first instance. Bandi, I'm not joking. I'm not joking either. Seriously mi ò bẹ ṣeré kí ló ń fi ìbọn ṣe nílé. wọn tó ń wá kiri. Tell me táyé dùn mí tè gan táyé dùn mí tè gan mo ń bá sọ. mi ìṣeré o mi ìṣeré o. o máa ní láti ní sùúrù ni o ó ti dé bá àwọn méjèèjì o tó bá pa láriwo àkóbá ní fíìmù àti ẹ tó máa ṣe sùúrù gan ni tó ti bọ́ táyé dùn mí gan yóò yé mi. you see this. Um, calm down now ojú ló máa sá fún mi. kí ni ìtiwánilé for God knows how long tó ń dè mọ́. You didn't tell me. I don't need to tell you. If I told you, ó lè má wà bímọ, ó lè scare obìnrin ní ẹ̀ náà. Kí ló ṣe pé bí amòfin ń ṣe nǹkan kan tó mọ̀ kò sínú èmi tó mọ̀ kò ṣe pé mo lọ ibìkan tó mọ̀ o ò dẹ̀ bá nìkan lọ́wọ́ mi táwọn ìwé amòfin ń jalè ni. Just for my protection, mo fi ń protect ara mi ni. Mo mọ̀ pé ara ilé ayé gbé ni. I mean everybody wọn wọ́n do something do something anything can happen at any time just to protect me ni. Eh? Do you not trust me? This is the problem I have with you. If I told you earlier, o lè má fi wá mi, why can't you trust me? I can't hurt you now, baby. No, Why are you doing this? Eh, baby, trust me now. Eh? This is just to protect myself Come on, Me, me, baby. Shaking Why are you protecting yourself? I mean, ah, I now. Ah, why anybody protect her? Now I can't even go law. So the power tó bá wá lọ́tọ̀ náà kọjú sí. Ó yẹ, ìyẹn kò gbọ́dọ̀ sùn kókò náà ní àsọmọkùnrin now. Are you, are you, are you relaxed? Mm. Àbí more. Mm. mọ́? No, no, no. No, wait, wait, no tí o tọ o tẹ̀lé kí n láti jẹ kánú mi sọ fún ẹ kọ́ ṣe mọ́ wá bímọ. <laughs> wait it's not gonna hurt you calm down. do you really love me babe. your <laughs> question yẹn funny. ni ó dàbí pé kò bẹ̀rẹ̀ lọ́nà bó ṣe mo fẹ́ jí láàárọ̀ ọ̀la of course yes i love you with everything i have this is. i want you to do something for me in fact àwa méjèèjì la jọ máa ṣe. pa mí ah, gentleman. kí ni mo ṣe ṣe fẹ́ pa mí ni. ìwọ ló wá kọlu mọ́tò náà mi ò ṣáà sáré àbí kí ni. èmi ẹ gbà mí náà. ẹ ẹ sà. ẹ kí ni. ẹ o ti rí bóyá ń lọ àfọ̀ ń bò. Ah! Ah! ọmọ mi ni ọmọ mi dọ́tà mi ni. ẹ eh, sọ́tọ̀. ẹ dá mi mọ̀ àbí. Eh, eh, eh, rescue mi ò rí wọn ni. èyí dákẹ́ má máa lọ bí ló ń ṣe. dáàdi ẹ jẹ̀bi kù ṣé ẹ mọ̀ pé jẹ̀bi kú ṣá. ẹ fẹ́ pa mi kí ni mo ṣe fún ẹ. bóyá ṣàlàyé tó bá dọ̀rùn bá máa mọ nǹkan. ẹjọ́ ẹ bá ń bẹ ẹ yóò sí òkè. dáàdi mi bá bẹ̀ pé ọta kan péré. no no no no mi ò béèrè ọta mo lè gbé mọ́tò sílẹ̀ mo lè gbé owó wà boot. Ah, kí ni mo wá ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ. Ah, ah, you guys i waste time i waste time bíbáyìí. àwájọ oníbàárà ò fẹ́ fún amọ́tò ọ̀pọ̀ ọjà wíṣà ẹ ọjọ́. ọjọ́ kẹ. sọ́dà sọ́dà sà wọ́n sà. hello guys. hello mọ́mí lẹ́wà ṣe wa ok kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi irọ́ ni o ibo ló wà hospital wo wọ́n mọ̀ lè wá shoot bàbá ẹ̀ ok mo mọ̀ àbáyé hospital lẹ́wà. ok ok ok mo ń bọ̀ bẹ́ẹ̀ sí ṣẹ́gbọ́n ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ fọ mo ń bọ̀ bẹ́ẹ̀ sí ah mo dẹ̀ sọ mo sọ fẹ́ gbọ́n mo lálàá mi máa ń ṣe ah. ooo irú ọmọ wò lélẹ́yìn lóko lọ́ọ́ ti rí ọmọ yìí nítorí Ọlọ́run nítorí Ọlọ́run. ẹ̀yin ọmọdé sì ni tẹ bá ti ń mú un kí ẹ máa máa wùwà kí wa. kí ni ó fún ẹ ní ẹfọ́ntì láti rí wò pé bàbá tó bí ẹ lọ́mọ your biological father ló fẹ́ pa kí ni bàbá ò bá ṣe fún ẹ for your information bàbá ò ti kú o is very much alive why will you try to kill your own father. àwọn ọmọ ọ̀gá ọlọ́pàá mo ti sọ fún yín mi ò ní sọ anything fún yín ohun tí ti bá yí bàbá mi jókòó báyìí ẹ bá mi pe mọ́ ìmì àtàntí mi náà mo lè sọ anything gbà yẹn but for now kò sí nǹkan kan tí mo fẹ́ sọ fún yín tá pa mí ni kẹ́ pa mí o i'm not saying anything. mo ti rí i pé o lágídí gan mo dẹ̀ mọ̀ nǹkan tí màá ṣe fún ẹ i take you back there now màá mú ẹ padà lọ síbi tí mo ti mú ẹ my boys will torture you wọ́n á bá ẹ wí by the time they are done with you wọn ní kó ẹkú tó jẹ́wọ́ nonsense. Um, ẹ ǹlẹ́ kó jòkó ṣé nígbà tí arrest ọmọ yín ó kọ àwọn statement kan ó dẹ̀ tó ṣe àwọn àlàyé kan ìtorí ẹ̀ ni mo ṣe fẹ́ kó ṣojú àǹtí ẹ̀yin tẹ́ jẹ́ àbúrò bàbá ẹ̀ àti mọ́mì ẹ̀ ó yá. Yeah kí ló ní dáàdi ẹ ṣe. ẹjọ́ ọ̀gá ọlọ́pàá ẹjọ́ dúró lòun kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ irú àlàyé wo ló wà ní ẹnu ẹ̀ ní ẹnu ọmọ burúkú yìí tó fẹ́ sọ tó máa ti túlẹ̀ lóun fẹ́ pa bàbá tó bí ní ọmọ ẹ̀gbọ́n ti tèmi ṣó possible ni ẹ̀lẹ́ni kó máa ṣàlàyé kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ. ẹyọkọ mi ẹ bá ṣe sùúrù mà ní ìsọpọ́ọ̀tì wọn tó ṣe fún bàbá ẹ but wọn ní ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀gà ló máa lẹ́gà ń pa àtó ẹ jẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ. ká ṣe sùúrù ṣèbí bọ́yẹ òun ló ti bá débi báyìí kí fọwọ́ kí ṣe sùúrù kó pa mí lẹ́gbọ́n dànù àbí kí ṣe sùúrù ọ̀dà. torí ẹ̀ la ṣe ní pé kẹ wá kó lè ṣojú yín bóyá kí ló ní dáàdi ẹ ṣe. ó ti lé ní ọdún kan tí dáàdi mi ti ń fi tipa bá mi lò pọ̀. ó parọ́ irọ́ ló pa irọ́ ló pa mọ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹjọ́ tó lọ́rùn ọmọ yìí parọ́ mi yín sì sí sí àìrò ọmọ wò nílé ẹjọ́ ẹ̀gbọ́n mi ẹ sọ fún wọn pé rọ́ ló ń pa ẹ sọ fún wọn pé rọ́ ló ń pa ẹ sọ̀rọ̀ ń parọ́ mọ́ yín. láti mi ṣe fẹ́ dínà ẹ̀ ni ẹ sọ fún mi pé ẹ sọ pé mò ń parọ́ tell me i'm lying àti bí ọdún kan rántí ní kí n má sọ fún anybody don't bá mi lò pọ̀ yọ̀ ẹ̀ ẹ̀ yẹ sọ. ó yá bọ́lẹ̀ náà. dádì hotel lélẹ̀ iná ibi school ẹ̀ ń gbé mi lọ. oh good hotel mo gbé ẹ wá school mo ní mo gbé ẹ lọ but mo kàn ní ka branch ka ní stopover níbí ka mu drink tóúnjẹ bá wù wá jẹ ká jẹun ká lè tún relax ká tó tún máa gbé ẹ lọ sí school. Ah, dádì ẹ wo bí ẹ meeting ẹ wá ṣe ẹ lọ màá jókòó sínú mọ́tò i'm not coming down. oh god mo fẹ́ kó understand ohun tí mò sọ. So sori johnny school ẹ̀yẹn èèyàn gbọ́dọ̀ má ní stop over stop over lání níbí adé tó máa continue johnny wa. dáàdi ẹ̀ gbogbo gbọ́n tẹ̀ ń dáwó yé mi i'm not coming down. oh good o ti understand ní tó fẹ́ ṣẹlẹ̀ o ti yé ẹ. i don't want to do. nígbà tó ti wá yé ẹyìn ẹ̀dá ok kò sí ní tó jọ bẹ́ẹ̀ mọ́ mo kàn fẹ́ kó bọ́ọ̀lẹ̀ bó tiẹ̀ ṣe omi lásán kakàn mu màmá gbé ẹ e lọ sí school come on. oh my good God. Oh, that's good. Sweet baby. Sweet baby. My dear. Let me quickly tell you this. sórí ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn ohun tó dó bá dẹ̀ kì í rọrùn mọ́ but please don't you ever tell anybody má sọ fún ẹ̀dá alàyè o màá sọ implication fún ẹ tó bá sọ fún yàn kò bá jẹ́ mi mo sọ fún yàn kó tẹnu mi jáde pé èmi àtọmọ mi jọ lájọṣepọ̀ ikú ni kò lóògùn kankan tó wá dẹ̀ jẹ́wọ́ náà lọ wá dì mẹ́ fit lọ wá wò pé kò sí ohun tó máa ṣẹlẹ̀ jẹ́ ń pe mọ́mì mi kí n sọ fún wọn àbí kí n pọ̀rẹ́ mi àbí kí n pẹ́ bí tó bá sọ fún wọn pé dáàdi ẹ bẹ́ẹ̀ nájọṣepọ̀ ikú ni o kò lóògùn kankan so ìdí nìyí mo ṣe ń sọ fún yín pé má sọ fún yàn o ṣòrí ó ti ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan tuntun lábẹ́ ọ̀run ṣètìgbọ́n máa dà ẹ̀yà lọ́kùnrin náà ẹ ẹ má bínú. listen listen jẹ́ kí n bí ẹni kankan ṣé o enjoy relationship please stop I don't want to do please. stop lying my friend. Can you be deal. okay okay move please. I don't want to please I don't want to do it. I want to tell you something. Adam, please stop. I don't want this. My mom said, you know, please, please.

tún threaten mi pé tí n bá sọ fún anybody pé mo máa kú mi ò dẹ̀ fẹ́ kú tó èyí mo ṣe fi ọ̀rọ̀ yẹn sínú that is the reason why tí mo fi mọtí tí mo fi misbehave kò ń ṣe nǹkan tó wù mí látọkàn láti máa bà yín nínú jẹ́ but dáàdi mi máa wá fi ipá bá mi lò pọ̀ every time not until ìgbà tí mo pàdé pásítọ̀. sista alara eh, àwọn kíni ẹ náà nìyẹn tọ́lọ́run ṣàánú wa. Eh, but advice kan tí mo kàn ní fún yín ni pé. gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín ẹ má bá wọn jà o lórúkọ jésù èṣù ní jọba lórí wa lórúkọ jésù ayé wa á padà ní ìyanjú. ẹ pẹ̀lẹ́ mà ẹ jọ̀ọ́ ṣé mo lè bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sáyẹ́lẹ́ bá sọ̀rọ̀. sista ẹ rọra mà bá a ṣe wà nínú ilé yẹn ẹ̀mí ọlọ́run bá mi sọ pé kí n bá yín sọ̀rọ̀ àmọ́ mi mọ bẹ́ẹ̀ ṣe máa rí kẹ má lọ máa wò pé irú èèyàn báyìí bá yín sọ̀rọ̀ àbí nǹkan kan. ara sa ẹ bá sọ̀rọ̀ sà. ṣùgbọ́n tẹ bá ní ìgbàgbọ́ mà amúmirí àwọn ogun kan nínú ayé yín amúmirí àwọn nǹkan kan tí ẹ̀ ń ṣe tí kò dùn mẹ́yìn fúnra yín nú amúmirí pé ẹ ti wà nínú ogun kan tí ó mú yín máa ṣe ìwà wù ẹ gbọ́ mà amúmirí wípé àwọn ọ̀rọ̀ kan wà nínú yín tẹ́ lè ẹnikẹ́ni sọ ṣùgbọ́n bí ẹ̀mí ọlọ́run ti wà láàyè síbẹ̀ ọlọ́run ní kí n sọ fún yín pé kéèyàn tètè lọ bá ènìyàn sọ nítorí wípé tẹ bá bá ènìyàn sọ àti wípé tẹ bá tẹ bá sọ jáde ni ìyanu lè ṣẹlẹ̀ nínú ayé yín ṣùgbọ́n tẹ ò bá sọ tẹ fira yín sí ní ogun yìí ee àfàìmọ̀ kí nǹkan burúkú kó má ṣẹlẹ̀ sí yín ah. ṣùgbọ́n lórúkọ Jésù ẹ ò ní rí ibi lórúkọ Jésù ẹ ò ní rí ibi mahin sarin barinda sendalia ẹ gbọ́ amúmi rí síwájú sí wípé kódà ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi wípé ẹni yìí lè máa fi èdìdì kan dé wípé bóyá tẹ́ ẹ bá sọ fún èèyàn wípé nǹkan burúkú máa ṣẹlẹ̀ sí yín ẹgbọ́n mà irọ́ ni makapuli ndayaba irọ́ ńlá ni o ẹ gbọ́ mi dáadáa mà tí ẹ bá lè tètè ṣe ohun tí mo sọ yìí kẹ́ ẹ tètè kẹ́ ẹ lọ kẹ́ ẹ confront ẹni yẹn gan ẹ lè pe àwọn èèyàn síbẹ̀ kẹ́ ẹ sọ kò lójú lórúkọ jésù ẹ ò ní rógun lórúkọ jésù ẹ ò ní kúkú òjijì ìyanu máa ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ jésù olúwa wa. ẹ ṣé gan ni sà ẹ ṣé sà màá pè yín sà. kò sí wàhálà ìsàlá ẹ ṣé gan. ìdí tí mo fi ní máa padà dì mí nìyẹn. Ah! ọmọlẹ́wà nǹkan tó tó yìí ṣẹlẹ̀ right under my own nose ó dẹ̀ jẹ́ kí n gbọ́. he has destroyed my life wọ́n ti bà mí láyé jẹ́. wojú mi kò sọ fún mi pé rọ́ọ̀lù ọmọ ẹ pa. dá lọ́wọ́ ò ní sọ̀rọ̀ ni ó lè fèsì. ẹ̀gbọ́n mi ti burúkọ jẹ́ ẹ̀gbọ́n mi ẹ ti bẹbí jẹ́ kí lè ṣe yí fún ẹ̀gbọ́n mi. Ah! wo um, ọfíìsà máa mú bàbá àti ọmọ máa mú wọn lọ. ọ̀gá ọlọ́pàá ẹ jọ sá ẹ ẹ jọ mo fọlọ́pàá yìí sá ẹ jọ tó lọ lọ́rùn ẹ jẹ́ kó dá mi lóyún ìbéèrè tí mò ń bí kó tí fèsì kó dẹ́yìn kan náà ṣé lóòótọ́ lọmọ ẹ sọ ni àbó parọ́ ẹ ó máa kú kọ́ ìlú fúnra mi ni máa pa sí ọgbà ẹ̀wọ̀n gbogbo ọ̀nà ni mo máa sà sí mo máa wá òdè ah! ah! ah! báyé mi jẹ́ mélòó ni mo tó kalẹ̀. ok ó di ọjọ́. ó bá ti sọ fún mi ó bá ti sọ fún mi ó bá ti sọ fún mi mo ti ẹ̀tọ́ mi ìjọ ẹ̀tọ́ mi ò tẹ̀ dánwò yóò ohun tó dáa ò dáa kò dáa kò dáa o fẹ́ sọ ilé fún ah, orúkọ ti bàjẹ́ ẹjọ́ ìṣàlẹ̀ orúkọ ṣé wọn níjà kọ ẹ jẹjẹ àwọn ẹ̀kọ́ bá ṣe ṣe lọ sọ́dọ̀ ṣé bàbá wojú yọ ọlọ ẹwọ máa rí yín fi máa rí yín fi tù máa rí yín fi ọ. ìjọba làwa kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí ju pé kó fojú balẹ̀ ẹjọ́ lọ. bàbá ti gbé ọ̀dà àwọn tó ń jù wá lọ bàbá àti.